وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أتاكم الله عليكم الجلال قول أبي الله بارك على محمد صلى الله عليه وسلم من يوم الجمعة في من شهر فأوالا معي وذلك تكلمه اليوم أكلني العقيدة بتقديم التوحيد síra tí a pín ẹ̀rù lọ́wọ́ síra àṣírí ìrìnàṣẹ́ ìrìnàṣẹ́ ọlọ́wọ́ dáadáa síra tàbí ní àlàkíyà tó wà síyá tàbí lọ ṣáṣọ àbá àbàgbà àbá àbàgbà àbẹ́rọ̀ lọ́wọ́ ibi tí a dé òun náà ni àwọn ẹ̀rí láti mùsùlùmí àti mùsùlùmí tí ń fi àwọn èlò ìpínlẹ̀ ẹ̀kọ́lọ̀ àti kàlàyé alákọ̀ọ́kọ́ mẹ́ òun náà ni ògùn ìdúró ìdá ìlàsàmá ìdúnìyà alámẹ́rẹ́ lẹ́kùnrin.

كل الفرش يروي بالدنة كنو يردون على المريضة ولا الدنة والضح والضح بكنا إغاني lára àwọn ọ̀rọ̀ ìtàlẹ̀ sí ọlọ́ọ̀bá ni kí ọlọ́ọ̀bá sàánà wọ́ta hálà yẹ bá àmọ́ rẹ̀. àwọn afá tó na àwọn gbà kọ́ lọ́wọ́ bá ní àwọn ọ̀rọ̀ ìmílẹ̀sì yìí gẹ́gẹ́ bó ṣe yẹ tí wọ́n lọ́wọ́ máa ń ẹwà rẹ̀ pé tí wọ́n á lè ta àwọn ọ̀sọ̀ bẹ́ẹ̀ tọ́bá lọ́lọ́ máa rẹ́rìn tó bá lọ́dí ẹni rẹ́rìn a máa lé ní ẹ̀kọ́lọ̀ pé kí máa gbé nìyí ní máa dùnú àdùnà rẹ́rìn ọ̀kan gbogbo sọ́lọ́ bọ́ ọ̀kan rẹ̀ tọ́sọ̀tọ̀ ẹ̀rí lọ́gbọ̀dọ̀ ẹ̀wọ̀ Muhammad anábì ní ìlẹ́ẹ̀rí aṣáàtò fáwọ̀há anábì ní inú ọlọ́run ọba máa dùn gan inú ọlọ́run máa dùn púpọ̀ بتوبة عبده من أحدكم برحلته إن الله أبعما تبقى كان بتوبة عبده pẹ̀lú túbà ẹ̀rù rẹ̀ nígbà tó bá túbà من أحدكم برحلته إن الله أنتم تبقى ju bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yìí ti máa ń dunú lọ. nígbà tí mo bá sàfẹ́rí nǹkan mọ́ rẹ̀ tí ò rí tẹ́lẹ̀. nǹkan mọ́ rẹ̀ kò lẹ sínú ìlọ nítorí àjò ní ilẹ̀ òkú ilẹ̀ tí ò sí so tí ò sí gi tí ò sí gòkì tí ò sí omi seven percent area ẹsẹ ìyàgbé wọn ni wọn adúlá ní pàpẹ kóòmù ẹni mùsùlùmí díẹ̀ kí nǹkan tòun náà ti ní kó bá mi lọ. nígbà tí èyí kò bá rí nǹkan kan lè máa gbogbo tí ó jẹ gbogbo tí ó mu ìgbẹ́ nínú kan ọ̀gbẹ́. wọ́n wò pé wọ́n ti pa wọn. irú ìlú ló ń fẹ́ rìn tó bá lè kó mọ rìn padà lọ sẹ́yìn òun ò lè kò sí àǹfààní fóun ẹ̀ ṣe ojú tóun ló lè bọ̀ tó ti ń bọ̀ bẹ́ẹ̀ níwájú náà bó bá ń lọ náà òun dààmú ara wọn kò sí tó mú jẹ lójú ọ̀nà kò sóbi kò sí kàkà. هو الذي ينتظر الموت هو الحديث الذي يمارس كيكوتي هو مصطفى الجوبة مصطفى يريد أدري ìgbà tí ó yìí níbi ohun tó sùn ló bá rí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ padà فعليه طعامه وشرابه àwọn oúnjẹ àti tí ó mú ó sáré wù wàlàmàlà ó bá bá lé rẹ ní wọn kò náà àlejò sọlọ náà wà ní ìgbàlá ó ní rẹ ìlò tó ó wà kọ sọlọ. ó ní aláhùnmá ẹ̀ ń tẹ àbùdí wà ẹ̀ náà wọ̀. tẹ̀síwìlì bá tó tó gbọ́dọ̀ gbọ́ ẹgbẹ́ bí a ti rí pé kí ẹ̀ka ń tàlú àmọ́ yóò sì tún lè pọ̀ ta ọlọ́run yóò dá fún yàrá yá sọ́yì tí mo rí ìdòdó ọlọ́run yóò dá fún lóbẹ́ wí àmóṣì sọ nínú àwọn tẹ̀lé ọkùnrin náà ó ní ọlọ́ọ̀tọ́mà àìrọ̀ ah, ọlọ́run ha á ti àbùdí mo tẹ̀sẹ̀ gbà lóṣù pé ìwọ̀n gangan lẹ́rú mi kò á nà ọkùnrin èmi tẹ̀sẹ̀ ọlọ́ba rẹ̀ àdẹ́bí ní àpọ̀ ha lè ṣe pẹ̀lú ọ̀rẹ́ àdẹ́bí ló ti di ó sì sọ látara pé ó ti tó. ẹbí ẹwọ mọ́lù nínú ẹni tó ẹ mọ̀ kí ẹ ti fi so ẹni fún ọlọ́run àpẹẹrẹ ní ìpínlẹ̀ ìpínlẹ̀ kọba yìí kéèyàn kan òkè kéèyàn fi ara ẹni kò sí sàbẹ́ báyà ni wọ́n ti lè lé yìí o ẹni tí yóò ti jọ wọn kọlọ láyé ọmọ yìí náà ti tọ́jú rẹ̀ ó ti dàgbà ìyá yìí ti dàgbà kò ní sí nǹkan kan mọ́ ó wà lọ́mọ kan láyé ọmọ yìí náà ti tọ́jú rẹ̀ ọlọ́mọ òsì òkú mi náà ìgbẹ́ nìkan wá ní à ní ìdílé ọmọ fún ọmọ àwọn àti màbá dígbà wọn lù yìí lẹ́yìn ọ̀sẹ̀ kan ó ti kàn ní ìrànbọ̀ ara lóògùn wọ́n wí ọmọ wọ́n ti wí látọ̀ wọ́n ti gbé níbi tẹ́ wọ́n ti sọ nínú sàárè. káwọn máa ń tó bá kó wọn tó bá kó wọn tó bá kó ní pé a ní sábà máa nà àwa àdúgbò wa rọra díẹ̀ wa rọra díẹ̀ kí yàrá sọ pé ọmọ wọn kú mọ́ nínú yóò ṣe dùn lórí yẹn lè ìyẹn ti wà nílẹ̀ rẹ̀ because arákùnrin tí ó sùn yìí kéré ti kú because ibi títí ń bọ̀ dì kò pàdé omi lójú ọ̀nà kò pàdé ìbòjì lójú ọ̀nà kò pàdé èso lójú ọ̀nà tó bá ní kò tẹ́lẹ̀ mọ́ rẹ̀ lọ padà òun kò mẹ́tẹ́ ọ̀rọ̀ fò ní látàrí tó bá lòun kan gbúdọ̀ ní bẹ́ẹ̀ ni tó ń lọ kò sí kankan lójú ọ̀nà tó ń lè jẹ kò sí tó ń lè mú lójú ọ̀nà jẹ̀rù sẹ́wọ̀n lọ ìrìn tí dé ló sọ̀rọ̀ tó wá rí kápá rẹ̀ padà ó wá bá èso ẹni oúnjẹ rẹ̀ àti nǹkan mọ́ ẹ̀ tó bá lẹ́rẹ̀ bá irú ẹ̀ tó tó ẹwú irú ẹ̀ tó tó tó sọ anẹ́bí sọ̀rọ̀ bá wà lọ sẹ́lẹ̀ anẹ́bí ní inú arákùnrin yẹn ti dùn tó lè láàyè lè láàyè àṣà ìdòfà ọ̀ṣà inú ọlọ́run bá máa ń dùn bá lọ tí ẹrù rẹ̀ tó bá tẹ̀ gbàgbàgbà ẹ̀ka ìmáyé ẹ̀ka ìwé ẹ̀ka wo rúdùn ní kákàtí owó èyí rúdùn bá kó ti rí àlejò ni inú ọlọ́run ọba ó dùn púpọ̀ ju inú ẹ lọ́dún ẹ̀jẹ̀ ti dùn lọ sí ẹrù ni. Olùdarí àtàrí ìgbìyànjú kàmẹ́lẹ̀ ń dábàá náà ẹgbẹ́ kí ẹ gbọ́ bí ẹsẹ̀ ó ti lórí gbàgbọ́ náà

yóò ti tutù. ṣé o pé èyí máa ń fi lùkì èyí ni máa ń tó ní oṣù tó yọwọ́ tó pé máa gbé léyìí lọ. ìdáhùn àwọn ẹ̀kọ́ fẹ́ bí àdéhùn rúbọ yàtọ̀ sí ń ta sí ẹ̀rọ wa. èyí tó jẹ́ wáyé ìṣẹ́ àìsàn fún yàrá ni pé alfarsh ọlọ́run kí ni ọlọ́run ọdún inú ọlọ́run náà máa dùn a lè fi inú tó dùn a lè fi ìròyìn ọlọ́run. inú ọ̀fà tí mo fi àdébì òun ni pé àti àwọn ọ̀rọ̀ tó bá ní ìkànnì pẹ̀lú àfíjà tí ẹ bá ní àtẹ́bẹ̀ẹ́ tẹ́ máa ti àjẹ́ mẹ́ àtọ́nà lè forí díyàn fún ẹgbẹ́ pẹ̀lú ìtẹ́kì sí ìpínlẹ̀ àdéhọ́lọ́ ọmọ gbà wá wípé ó ti lè tẹ́kì níbi kíni níbi ọ̀rọ̀ àkídá àwọn nǹkan ọ̀gbà bẹ́ẹ̀ àwọn kan ní ìlà ọdún lè jẹ́ ọlọ́run ò ní gbà wá wípé ìmọ̀ ni kò ní gbà kò ní gbà wá wípé ó ti tẹ́kì kò ní gbà níbi ọ̀rọ̀ àti àwọn náà gbà mí yóò kú ó lè gbà mí àwọn yóò kú àmọ́ bí ọ̀rọ̀ àti àwọn náà wọ̀n nígbà ẹ̀kọ́ ilé ìkọ́ sí ẹ́ akéde àlè ẹ̀tọ́ ni àná àǹtà àǹtí wà náà ọ̀bùn akéde àlè àdébí ni àpọ̀ ha lè ṣe ìtàn ìfọ̀rọ̀ àdébí ni sáà ti ní ẹ̀fẹ̀ ilé ìlọ́pọ̀lọpọ̀ ọmọ ẹni sàmọ́ra ọmọ ẹ̀rọ ni pé ẹni tó bá fi lè ṣe dídá tí ò kọ́ra bí òun máa òun ló jẹ́ pé wọ́n láwọn tó jẹ́ pé kóhun tó dé ẹ̀tọ́ mú orí ẹwà kóhun tó dé lu yìí gbogbo àwọn ẹgbẹ́ láwọn ti súnà tó bá lè ṣe àbí gbogbo àwọn jẹ́ pé wọ́n ti Islam jẹ́ pé wọ́n kó sínú ṣíríkì láì mọ̀ pé ṣíríkì ni kí ló gbẹ̀mọ́ ó ní kéèkì ni ó sì wọ́n lọ fún ìtẹ̀lẹ́mọ́sí wọn lọ nǹkan ọlọ́run gba wa wí mistake ọlọ́run gba wa níbi ọ̀rọ̀ àbídà náà rẹ̀ àwọn àdúgbò náà wà sí ààrẹ láyé láti mọ̀ àlàyé náà وقوله صلى الله عليه وسلم nínú àwọn ẹ̀rí bíi títí ilẹ̀ bọ́mọ̀ ọba máa rẹ́rìn إن حديث أبي محمد الذي يفتح الله إلى رزقه أوراق والمجلس كان إما قلوب لين أوراق كذي إما قلوب لين يقتل أحدهما الآخر كل ده نعمل ترى الله وانتي قلوب لين قلوب لين إن فاكر ìkan ó pa kan mẹ́ta a ó pa mẹ́ta b. ìlànà yẹ́nì kúrò nígbàdàn tó ti bẹ́ẹ̀ àwọn méjì náà wà ní jẹ́nà àtẹ̀tó pààyàn àtẹ̀tó wọn pa wọ́n ti kéde àwọn méjì wà ní jẹ́nà mo sábà fọ́ra. àlọ́ kọ̀ọ̀kan yóò bá ẹni tí wọ́n á lọ́wọ́ sí i. kí ló pàṣẹ kóríkóríkó ní pọ́ńtù báyìí tó bá pẹ̀ ẹ̀kọ́ pẹ́pẹ́ ọlọ́run máa tó òun fi rẹ́rìn lé àmọ́ ẹni bá àárò òun rẹ́ fi ìkọ̀ọ̀bà lára lòun ọba kí ni yí ọba lára yìí ó náà ìkànnì wọn káàkiri ni. ìkan wọn mùsùlùmí ni àti tí wọn sọlá yẹ o ìkan kiri ìkan mùsùlùmí wọn wá fún ogun mùsùlùmí wá di bẹ́ẹ̀ islam kiri náà wá fún ogun wá di bẹ́ẹ̀ di kúkú jẹ náà wọn apàdé lójú wọn yóò já pọ̀ ọwọ́ kiri wá ba mùsùlùmí kó pa kiri wá pa mùsùlùmí mùsùlùmí wá pa lójú ogun kí ló dé o ọwọ́ ṣẹ̀yìn ṣẹ̀yìn ló mú èyí tó wá jẹ́ kéde mi náà òun náà padà wá gbà láàmú wọ́n bá pa ọ́ náà lójú ogun padà òun náà padà gbà wọ́n bá pa ọ́ náà òun náà wá ṣẹ̀yìn náà ẹ̀wọ̀n náà wà lára ni. ẹ̀sìn máa ń bẹ láyé ń bẹ láyé. àgbọ̀dọ̀ mọ́ ìrìnàkọ́ ọmọ náà sí gbogbo bá ti ń tẹ́ kọ́ra oúnjẹ kúrò ní àgbọ̀dọ̀ mọ́ ọmọ náà ọmọ náà ni wọ́n. bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ máa ń tí ọmọ ẹ̀sẹ̀ méjì lọ́dọ̀ náà wà wọ́n. ìlàgbàjọ ọ̀nà náà ni láàrin ìdẹ́jú nǹkan ṣe kò tó lọ́wọ́ lé lẹ́yìn ẹlẹ́kùnrin tó ń pa kèké tó tó wá kékeré ti kúkú níbẹ̀ ọ̀nà náà ó pa ọ̀sùn ní ẹ̀kọ́ ó kéré ó fi ó fi eré ikú kéré ikú ni kó tó wá kó lórí ogun náà wà á fi lànà ó wá gbà mí láwùjọ wọn bá pa ọ̀nà yìí ní ogun kan náà ẹ̀wọ̀n náà ọba lára onímọ̀ sí kí nìyí. ضربه شهيد لكن هو منافيا ومنافيا غير ثم بطرات ثم بلاي ثم بلاي يقول لك لو المهم يلحق الله سبحانه وتعالى وضع الله عليه يقول àwọn mọ̀tẹ́sílà àtàwọn àṣáyọ̀ táwọn ọgbà àwọn òyìn kan wọn wọlé nínú òyìn tọ́nà wá ti ròyìn àti tẹ́tí wọ́n ti ẹ̀dá òyìn náà bá lára wọn bá wọlé ẹwà rò pé wọ́n lè hàdí ní sọ̀hìn mùtáfà kùn àlè àtúntò wọn ti ní pé àdìsí tó nọmba wán àdìsí ìbájẹ́ mọ̀tàbà pàlẹ́ ìdìbò nọmba wán àdìsí. Bùkọ́lá ti sọ̀rọ̀ jẹ́ wọn. àti sọ yìí ẹwà òṣèré kò náà ń sáfẹ́ fún yẹn tàk ah, àwọn ní àwọn ní rahma ọlọ́ọ̀dì kéde kéde ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún rahma ọlọ́ọ̀dì kílódé sáfẹ́ wọn abáyé ọlọ́run bí wọ́n tàn sáfún sáfún lẹ́yìn sáfún lẹ́yìn náà sáfún bóyá sáfún wa ó wà kọ́ ọwọ́ sẹ́dọ̀ ní àlè ó ti yẹn ju ara rẹ̀ ọ̀nà àlẹ́bí lọ́nà rẹ̀ ọ̀nà rẹ̀ náà yẹn. kọ́dà náà sí wọ́n takò sí báyìí nínú àjà nínú àjà ibẹ̀ làwọn jàbàtà ti mú wọn káwọn jàbàtà ti wọn ní àwọn ní kéèké ní àjà nítorí ó ti takò sí fún ọlọ́run ó sì ta àwọn èrò rẹ̀ àwọn ọmọ àbá súnà wọn fún wọn ní àwáwí nígbà wọn ni wọn máa lò. ó ti ṣe pé bẹ́ẹ̀ láti wọn àwọn àbá tí wọn kọ́ ń kéwú inú náà ló lé nínú. ní òṣèré lórí ní ọkọ rẹ lọ́wọ́ yẹn pé gbé kí náà. ó sọ àbá súnà sábì wọn dá tó bá ti jọ ọ̀rọ̀ àkídà náà olùwàlúwà máa fún ìdàmọ̀ àbíyí ọ̀sán ló máa wọ̀ sùn ọlọ́run gbogbo ẹ̀ ní ẹ̀bá dá èyí ṣe ọ̀rọ̀ àmàlúyà nìkan kọ́dà ìníyà náà ọlọ́run lè ní ibi àjẹ́ ìrírí àti ìjọba ṣe tí ò sí mà èyí ìrírí àjẹ́ ìjọba ó ti gbà tó fẹ́ ti gbà lọ́dọ̀ rẹ̀ ìbá jẹ́ kẹyẹ ọ̀rọ̀ àkídà ni ìbá jẹ́ ọ̀rọ̀ àkídà ọlọ́run ibi àjẹ́ ìjọba rẹ̀. na ṣàlẹ̀ عليه تواصله لله والألام لم ابتداء مثل لله ولله هو من لم تأتي به أشد فرحة أو أشد فرحة منصوبة على تمييز أشد فرحة فرحة هي تصلي تمييز والفرح في اللغة wọ́n lè sọ́kò ipá ṣò ní èdè lábáwá àṣòro ìdùnnú wọ̀lẹ́ àti àtúnkan ọkàn ìrìnàjò. بتوبة عبده أي التوبة pẹ̀lú ìtúbà ẹ̀dú rẹ̀ nítorí wọ́n pè ní túbá kí náà pè ní túbá nígbà nínú pọ̀pọ̀lọpọ̀ tábọ̀ yẹ lónìí àwọn èèyàn máa ń tọ́pẹ́ tó bá. ẹ bí ṣe tí wọ́n fẹ́ sáà tí wọ́n fẹ́ sọ̀tọ̀ fún wọn fẹ́ lájọ́ pé àtọ̀dá fúláì one million. ẹ lórí oṣù tí ó dájọ́ ìjà àtàkùnlé àtàkùnlé mílíọ̀nù mílíọ̀nù tí wọ́n parí ẹjọ́ kejì àti àdúrà àdúrà. هي الابتلاع عندنا ìtẹ́sùn ìdúró bá gbé ẹ̀kẹ́ tó ń tẹ̀ ọkọ̀ mẹ́ ọkọ̀ ilẹ̀ bíbí lọ́wọ́ bá ń ṣe ọkọ̀ ìdúnálẹ̀ bóyá lọ́wọ́ bá ń yá ọkọ̀ ilẹ̀ bíbí ìkúwa kúkú lọ́ ń wù ní nítorí wọ́n bá ń ṣe omi ọmọ ẹgbẹ́ lérí ẹ̀ nítorí wọ́n ṣe ni pé ọkọ̀ lérí ẹ̀ wọ́n kò lóore ìlànà ọ̀wà padà sí tẹ̀lé àti ọlọ́run ìṣe láti ọlọ́run ni pé ọ̀hún ti ṣe ìpín ẹ̀mọ́ mọ́ ìjàlè lọ́wọ́ ọ̀hún ti jàlè mọ́ àkọ́ ọ̀gá ti jàlè lọ́dẹ. ọ̀sẹ̀ láti ọlọ́run òun ló fi jẹ́ gbogbo àwọn àwọn nǹkan tí ọ̀dà tọ́lọ̀ pọ̀ fún wa táwa fi kalẹ̀ abẹ́ tọ́ra ànímọ̀ kàdí fún wa táàbí lágbára ti dé. òun ló fi jẹ́ pé a lè fi àbẹ́kọ̀ lọ sí nínú tó ti mówó lọ́wọ́ wálé dáadáa ní ẹ̀mọ́ ń tàlé ẹ̀wẹ́ nínú ó lọ sí ìlú ìdẹ́lẹ̀ wọ̀ bákan náà àwọn àjàgbà tẹ́ pé kò tẹ́ kó lè tàlé ju anú léwa pé ọtí lọ́wọ́ ń tà àwọn àkàwọn tí àbìlágbára àkàwọn tí mo kàn mú ọtí wá àjẹsáfòrè ojú láwọn tó gbogbo ẹ̀lẹ́ tó kù alágbára láti tọ́ ní àmú ọtí alágbára láti mú ọtí dẹ́gbà ti pé ìwà òsín ní àwọn fífílẹ̀ tá a fílẹ̀ ò ní abẹ́ fún àlọ́wà abẹ́ máa ń tẹ̀ láti ọlọ́run ọba ní agbára lágbègbè. ẹni tó lágbára láti lè dìnnà kò wá dé ṣẹ́fẹ́ wíwá yóò tako dìnnà tiẹ́ ní pé dídí ìlú wa ní pé ẹni tó bá tàbí pọ̀ atọ́kùnrin atọ́bìnrin kẹ́kọ́ mẹ́lòó kẹ́kọ́ mi ti yẹ kó ní kẹ́kọ́ ìmẹ́ ìlòtìlò yín wá kẹ́kọ́ ìlú wa nínú àwọn òrìgẹ́ bí ẹ̀sẹ̀ pé wáyá tí ó ṣe pé ọkùnrin yìí ó jẹ́ ń pa obìnrin ó sì jẹ́ pa ẹjọ́ lẹ̀ kọ́dà ọmọ bẹ̀rẹ̀ lè máa gba owó lé ìlẹ́lẹ́ ìyàwó ẹgbàtí ẹni ọkùnrin mẹ́lẹ̀ ọkùnrin tẹ́ náà ń ṣe sponsor àti àwọn tó máa ń ṣe ìrìnwọ̀n àti àwọn tí àwọn ọlọ́gbẹ́ wọn ṣe kí ni wọ́n á ṣe wọ́n á fi ọkùnrin àwọn obìnrin àti ọmọ nìkan kí ẹni kan máa ṣe rí. ṣéwà ló ṣe tó alágbára ti sáwọn kan yẹn àti torí pé ìwà kan ṣe ní halal àti ìgbà táwọn òṣèlú náà ló kéré sí wa bá ṣe àìjẹun nìkan àná ara wọn jẹ́ dáadáa ní ìlà àbẹ̀rẹ̀ náà àjálù àgbogbo àgbòkìyà àgbègbèlíà ìlú náà ẹ̀mí ọ̀dẹ́gbèlíà àwa àwa sí tí ó bá ti dè yìí tó gbogbo ẹ̀ máa ń kọ́ àkàkùn abẹ́rẹ́ àtọ̀ hàn. ṣé bá fi tú bábá yìí tó àwọn òṣèlú náà ń tọ́ ẹgbẹ́ lọ́wọ́ ẹgbẹ́ bá ń tì náà tó ń ṣe ọ̀rọ̀ ní tẹ̀sí mọ́ lọ́nu ọwọ́ àpàdà ti tẹ̀ láti ọlọ́run kíláàtẹ̀ láti ọlọ́run wà láà kàmùrọ̀ mú àdìdìnà àti ọlọ́run ẹ má súnmọ́ dìnà àti ọlọ́run wọn ni wọ́n súnmọ́ rí àwọn abẹ́ ìyá wẹ̀rẹ̀ wọ́n ní káwọn sọ̀rọ̀ káwọn dìnà èyí ẹwọ kéwú yéṣu ọlọ́run ẹ má tẹ̀sí náà wọ́n ni wọ́n súnmọ́ rí yóò lọ́tọ̀ bọ́ọ̀ ìwọ ọ̀pọ̀ ti tí wọ́n dìnà nígbà tọ́ọ̀tì tọkọ ní tọ́ọ̀tì tó bí ọkùnrin yọjú sí bàbá rẹ̀ lé tọ́kùnrin abọ́ sọ tó fi náà ìnẹ́sọ̀rọ̀ ni lọ́sọ̀rọ̀ ìlú náà kódà kí n kàmí mẹ́rin ní alùsùn tó ń gbẹ̀rẹ̀ kí n kàmí mẹ́rin ní alùsùn tó ń gbẹ̀rẹ̀ àbíwọ̀ brọ́dà náà fọ́wọ́ sí ilé kóbìnrin lọ lé wọn pé àpọ̀ fún wọn lé wọn pé òtọ̀ fún wọn lé pé ọdún fọ́wọ́ lè sọ fún ìyàwó tó lọ́n fẹ́ tẹ́sí bára ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìdìnnà ní kẹfà sọ̀rọ̀ ti súnmọ́ torí pé bẹ́ẹ̀ tẹ́ ẹ̀yìn kọ́kọ́ sáà jẹ́ ẹ̀kọ́ náà ẹ̀mí yóò lẹ̀ lẹ́mẹ́jà tara ọ̀sìgbọ́ kẹrẹ bá àti ìyàwó àwọ́ ẹwọ́ ìlànà ojú wọn rí tó láàánà ẹjá tó àwọn tọ́lá kò wọ́n ní ẹnìkan bẹ́ẹ̀ àwọn tàbí àtẹ́rí sọ̀rọ̀ wọ́n wà lọ́wọ́ tọ́lá ọ̀rọ̀ ní kẹbẹ̀rẹ̀ kù dáadáa ẹbẹ̀rẹ̀ kù lẹ́yìn tó wọ́n pa ti ààrẹ bó ti dàgbà tó tó sáré kúrú wọ́n ní kò lè dá ara yí padà kò lè dá ara yí padà so wọ́n láti máa yí ara yí padà lóòrèkóòrè bẹ́ẹ̀ wá ẹgbẹ́ bá ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ayé máa lọ sálábà sí kẹ́lẹ́ àgbàlagbà máa lọ sí ó ní obìnrin bá wá dá wá tí ó kì í ṣe abìwọ́n rẹ̀ kò ní jẹ́ kó wọlé wọ́n á ní kí ló ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti dàgbà ẹwà kí lọ́rùn mẹ́lẹ̀ abẹ́gan náà òǹgùn rántí pé òǹgùn rántí pé báyìí lòun ti mọ́ àwọn wọn ni pé abẹ́ tí ò ti gbé látijọ́ yìí ó wá ní lómìnir gbogbo rà ẹwọ́n àti sọ́ra wọn tó so tọ́ ìgbà lọ pé boyfriend girlfriend wà látàkọ́rọ̀ fún ìdìnnà ìdìnnà tó kẹ́ máa sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ tó dẹ̀ máa bára yín sọ̀rọ̀ lọ́rẹ̀ gbóòrè ọwọ́ tí wọ́n tán ní àfá àti wà láì rẹ́dí àlúdì ọlọ́dì tààlù kò dá bí jẹ́ tó ń yọ̀hún lára tí tẹ̀rí àti léwọ̀ láàrin ọkùnrin àtòbìnrin kò jọ̀nà kọlùwà kí wà tóbìnrin kẹ̀ẹ́dá wà lẹ́yìn kan ṣoṣo kó má ti ẹ̀tọ́ ti kẹta yìí alẹ́bí ti ta ní ti kẹta yìí. ṣe pé kí ló fà lóṣèlú tó má dá wà ẹ̀mí nítorí kẹ́ ọba ti àtàlẹ̀ rẹ̀ kẹ́ ọmọ pàtàkì bó ti lọ́nà bí àwọn ni àwọn sáà sànú alìsì àti pọ̀táyé mídíà ó lè wà ní abroad tó kí ló wà nàìjíríà títà àwọn ọ̀dọ́ ní ilé àwọn ọ̀dọ́ ní ìlú àná ṣé ìlú jẹ́ ìgbò ojú òtún lára adẹ́rẹ́ sí àtàkùn ìlú àlọ́rẹ̀ ṣẹ́pà àlè wọ́n ní àwọn àwọn àpáàjọ àwọn pé kọ́lùwà orí social media ó ní agbára ju ti ẹgbẹ́ ní ààrẹ jùlọ ó ní agbára ju ààrẹ jùlọ ṣe máa ń sọ ṣùgbọ́n ọ̀rọ̀ fẹ́lẹ̀ ń sọ yìí ọ̀rẹ́ tó ní pẹ̀lú ọmọ sọ wípé gbogbo àwọn nǹkan tí ó yẹ kó gbọ́n láàrin ìgbà kọ́lẹ̀ lómi àtọ́lẹ́mọ́já ńlá rẹ̀ bàtí wọ́n ti darí túbó ẹ̀yà ti dìbò ní wọn lọ. ó súnmọ́ tẹ́ bá dá wà lẹ́yìn méjèèjì bọ́ọ̀lù sílẹ̀ gbàgbọ́ yẹn ẹlẹ́mọ́tò lẹ́yìn wò pẹ̀yà sí. na àbá yẹn gbá mi. lókè rẹ̀ ó ní ọlẹ́wí bẹ́ẹ̀ àbá ọlẹ́wí. kissing la pé kissing is kissing kissing náà ni wọ́n apá lọ́sàn ọmọ ọrọ̀ ọmọ ọrọ̀ àwọn alábẹ̀yẹ fún alábẹ̀yẹ fún wọ́n lọ bá kọ́ ọmọ ìdí náà olúwa ni ẹ má súnmọ́ jù náà aláyé alẹ́ mọ́lẹ̀ kọ́ lọ́kọ̀ wọ́n lọ sí ìgbẹ́ látara pé ẹ̀sìn ni yóò ẹ̀mọ̀ láǹfààní ẹ̀sùn láǹfààní àti kó tún ẹ̀sẹ̀ mi. ẹ̀sìn kọ́ bá yín sọ̀rọ̀ ẹ̀wọ̀n àmọ́ yóò wá sí i lọ́dún yìí kọ́ ló wà kẹ́yìn méjì máa wà kẹ́mọ pàṣípò. ó ní bọ́dà kan bọ́dà yà alhamdulilayi ọlọ́run ní bọ́dà yà àmọ́ kọ́ọ̀tù àwọn bọ́dà yìí wọ́n àgbà ẹni wá bá mi wá bá mi wọ́n bá mi pé àtàyè láti máa ẹ máa ẹ máa pààyẹ ẹ máa pààrọ̀ àtàwọn bọ́dà àtàwọn sísà kẹ́mọ̀ sọ pé ní àwọn kíkọ ara wọn lójú ọ̀nà ní àwọn fọ́ra wọn mọ́ àwọn ti gbin ní bọ́dà yìí ń sọ ẹ̀mọ̀ òun ló mọ tó bìrẹ̀ rí. a sọ pé ní ìdókòó sí àìdá ìdókòó sí kankan o bọ̀dí tó lè máa mú irú nǹkan tó ń ti ṣe òun tó wá òun lè má sí ọlọ́ọ̀lẹ́ kẹ́ẹ̀kẹ́ tí kò kò rákò òun ò rákò tó fúnra wọn bọ̀t òun ló mọ ojú rẹ̀ rí ó sọ̀ fún mi onígbà kan arábìnrin yẹn nínú ó sọ tẹ́lẹ̀dì alábẹ̀rẹ̀ tó lọ kí wọ́n gbé ẹ̀ òun tó ń ta àbá lòdó bá dé òjò wà dé mo láàá sọ́dọ̀ ẹgbà wọn ìfẹ́ tẹ́lẹ̀ jù tó wọ́n wọ́n wọlé lọ bá ní ó lọ wọlé bá òjò pa wọ́n mẹ́wọ́ so ó tó délé yìí yóò fọ́ ẹ̀kẹ́jì Ànábì sallallahu alaihi wa sallam Àìṣà ó lànà bí ògbọ́n mi olómi lọ́wọ́ iláyé ẹni ká ń sọ̀rọ̀ pé ọkùnrin mi lọ́wọ́ ní ẹni ọkàn lọ́lọ́fẹ́ wo tọ́kàn jẹ mọ́tò dàbẹ́ mi ọkàn tẹ òfin dàbẹ́ mi Àìṣà lànà bí ògbọ́n mi olómi lọ́wọ́ kò gbá orí láyé àníbi ni ẹmọ wọn akọ́ni náà tó gbòmí lọ àwọn obìnrin náà wọ́n ti dí àbájọ náà àwọn kí ni wọn ti di àbá àti Muhammad báwọn mi bá di àlejò àti ẹwọn àwọn tó àti di àwọn akọ wọn lé ọlọ wọn akọ wọn lé ọwọ́ àti Muhammad sọlọ bá wọn lọ sẹlẹ bọlọ ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí àwọn wọn akọ wọn lé ọwọ́ àti Muhammad. ọ̀rìyàdù lọ́rí ọ̀pọ̀ àìdíyìn. Báwo ni bá dé náà lọ sí bá àtàtẹ́lẹ̀? ẹnu lásàrẹ́ yìí tọ́. Bùkátà náà. Ṣèbẹ́ sọ́kùn náà bẹ́ẹ̀ gbáwọ́ lọ́wọ́ sí ìrìnbọn tẹ́ tọ́ owó èkù náà sí ní. Bẹ́ẹ̀ ti gbà lọ́wọ́ náà rè. Èmi rí rí ni o. Àwọn bùkátà kò díwá. Nígbà tí mo gbọ́ olówó fún mi lọ́wọ́, wọn á balọ̀ bá rẹ̀, wọn á bá ti hóde ẹ̀. Àyíká lánàá tó gbóbi olómi lọ́wọ́. Lọ́nà tẹ bá ti bára ń sọ̀rọ̀ tí ó fi láǹfààní àti mọ ìdòwò papọ̀ ìdòwò papọ̀ mi wọ́n dàbẹ̀ ní ṣé kí ọwọ́ ilé kan ara wọn ara ilé kan ara wọn ẹbẹ̀ kọ́ ṣé bàbá bàbá mi ṣé kí ìwọ sọ̀rọ̀ fọ́nà owó bàbá mi ṣé kí ìfọ́ ṣé ó yàtọ̀ sí ẹ̀rọ ń gbòòrò nínú ọ̀nà ọ̀gbòòrò agbára àgbàdóbìnrin àtẹ̀wégbára wa mẹ́tẹ́rì nínú fún ẹ̀rọ ẹjọ́ dáa pàdépàdé fúnra yìí wà lọ sáfọ̀ ọ̀gbìn dínà ọlọ́run náà ti dínà mọ́lábá ìrọ̀ ẹ̀jọ̀ náà òun náà ní àtàwùbà tó wà bá bẹ́ẹ̀ bá ti dínà ọkọ̀ bẹ́ẹ̀ nígbà tó lé ní ẹ̀rọ ayẹyẹ ìgbé olùkọ́ àpò láti àpò mẹ́lẹ́ ẹ̀yìn ẹni kò sí bọ́ àti kí ni girlfriend ṣètàlì ẹ̀dá burúkú ni ó ìmọ̀ ń fún àwọn ènìyàn lẹ́bídẹ́ àwọn akápọ̀ kọ́ èèyàn tí ó fún lẹ́bídẹ́ ó ti fún èyí agbẹ́sọ fún àwọn agbẹ́sọ tó fi gẹ́ẹ̀kẹ́ ó fún proof kèé ti ṣe gbogbo tí ẹ bá mú aláyà kùránì àbí ìdí wọn jẹ́ proof ajẹ́kọ́ lè lórí tọ́nà wọn ló ti ní ti sọ fún àwọn arábìnrin àkọ́ ìnìlákùnmẹ́ náà ẹ má rí bí èèyàn bú mo fẹ́ràn yín àmọ́ tí mo ríra mi ti pé olùkìlọ̀ olùdéwà tí mo jẹ́ fún ìlé ẹ̀rí ti tàbí ó dẹ̀ tó ti jẹ́ dáadáa kò lé o àkọ́kọ́ rẹ̀ nínú kọ́ ìṣòlúṣọ̀ wọ́n yẹ fún ọ́ nínú kọ́ òkè arábìnrin o bí arábìnrin náà ti ń gbọ́ wa lọ́wọ́ báyìí bọ́ ti ń gbọ́ mi lọ́wọ́ báyìí má dábàá nílò la kí arákùnrin rẹ̀ kẹ́tẹ́ jọ ń bí bẹ́ẹ̀ dára yìí sáwọn àlékún àkókò ní ìpìlẹ̀ mo fẹ́ kí ẹ sáwọn òbí ọdún kó ló ń bọ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ mo fẹ́ kẹ́ wá lórí àwọn òbí mi láti fọ́ tẹ̀sán ẹ̀ẹ́ àbíkú àárín lọ wà fún ìlọ gbọ́ wa wọ́n lọ àpótọ̀ níbi oníwà yóò sáwọn òbí rẹ̀ à ìjọba ẹ̀bá ti hàdí ìwé léyìn kó wá ní ìdáná kálukú mọ́ kó tiẹ̀ lọ bẹ̀rẹ̀ sí ẹ̀bá ti yọjú sí àrùn òbí ara yé ó ti fúyẹ́ ní fúyẹ́ bọ̀ nílẹ̀ kí ni kèkúyẹ́ tán nílẹ̀ kí ni kèkúyẹ́ lọ ẹbẹ̀rẹ̀ sí ni tẹ́ẹ̀bá wá lè yanjú ẹ̀sẹ̀ ayé bẹ̀rẹ̀ so wọ́n lè sọ́kè tó bá tawba hiya al-inqila' àǹdẹ́l wal-rujuu ila ta'a kápò níbi ẹ̀sẹ̀ kápò bí ẹ̀sẹ̀ kápò bí ìtẹ̀láti ọlọ́run so ìtẹ̀láti ọlọ́run pé má ti kàn yẹn máa mú sí náwí tó máa mú sílẹ̀ tó bá ti kọ́ sílẹ̀ tó ọ̀hún ọ̀sẹ̀ láti ọlọ́run bá lọ́nà yẹn tàbí kí sábà fún wa ní ọ̀ bí rọ́ṣẹ̀ láti àrọ́ṣẹ̀ ànáhọ́ àlẹ́dẹ́ tẹ́gbùlù àǹtọ́ṣẹ̀ wọ́n bá pè ní rọ́ṣẹ̀ òun náà ní ràǹkómi tí èèyàn kún fún ìyàgbìyàn alhadith ẹgbẹ́ bá kọ́kọ́ hadith náà kọ́kọ́ parí àdúgbò alhadith ẹgbẹ́ ọkọ̀ alhadith ẹgbẹ́ náà ẹgbẹ́ bá kọ́kọ́ hadith yẹn náà wọ́n á fi bí point méjì jẹ̀bi wọ́n á kọ́ bracket wọ́n á kọ́ alhadith gbogbo bí ẹ bá ti rí báwọn wọ́n á kọ́ alhadith ìtumọ̀ rẹ̀ pé hadith yẹn ò parí bẹ̀yẹn hadith yẹn kú lẹ́yìn afáàkà mú sí afẹ́mọ́mẹ́ kí náà afẹ́mọ́mẹ́ ẹ́ lèláàrí àṣàgbó ọ̀há láàfẹ́mọ́ ọlọ́mọ tó máa ń dúnú púpọ̀ wàhálì mansub ìfẹ́ mọ̀kọ́dà ayé akíbà àdé akíbà àdé ní ẹni ń pa yọba mọ̀ yàrá alimusọ́ni ẹ̀kámọ́ra aláṣáyé tó jẹ́ ẹni tó kọjá lọ́pẹ̀lú ọ̀tọ́ nìyí ó ní pé òun kàn ra ké kúkú nígbà tó ti mú ẹjọ́ ìfi sẹ̀rí tó ti rí bẹ́ẹ̀. ọ̀wọ́ ẹ ti bá kù fàṣì lè náà ní tó fẹ́ mú ni pé ó fẹ́ fi ilẹ̀ pé ọlọ́run tó kéde yìí. wọ́n ti wà ní ẹgbẹ́ báyìí mo náwó sí wọ́n lẹ́nìkan pàtó náà ló ti bẹ̀rẹ̀ kílẹ̀ mọ́tò òun fíjọ́ di rẹ̀ ẹni bá pàkì ẹ̀ ẹ̀wọ̀n lọ ẹ̀jẹ̀ kí alọ pé wọ́n ní gbé sọ̀rọ̀ àwọn ilé ọ̀hún ẹ̀kọ́ náà yẹn fún náà. so wà ó wà ìbára tó fara ìlà ìsìlára ìlà ìsìlára pé ọlọ́run ọba nígbèrè yìí ọlọ́ọ̀bá ọdún wọn lọ alẹ́ àmà yẹn ní kòmíjà láàrin ìmọ̀ ọlọ́gẹ́gbọ̀n ti yẹ sífàtú kamal ibi tó gbé láàrin sí òkú fáwọn àhàdì àgbọ̀dọ̀ ti tuntun ní ọlọ́run àgbọ̀dọ̀ ìwé tẹlùmí mìíràn họ́lì nínú àwọn ẹ̀dá rẹ̀. ṣe pé bẹ́ẹ̀ ni wọ́n dun náà kọ́ni àwọn akẹ́kọ̀ọ́ akéèyàn nínú wọn kọ́ni òṣìṣẹ́ ló máa ń dun tó wà nídìí. báyìí ó wà kàtà ẹ̀ ìfàmì wọ́n ní ìròyìn gẹ́gẹ́ bí àwọn òròyìn tó kúta sọ náà táàgbọ̀ ìgbésẹ̀ dá bí ọlọ́run ọba ó lọ́mọ ká bá a ti gbọ́rọ̀ fi ọmọ ká tọ́lọ́ ń gbótẹ̀ bẹ́ẹ̀ náà láàgbọ́rọ̀ ìdí tuntun rẹ̀ wé sí ẹ̀dá kan ọwọ́ afárọ̀ ẹ̀dá ọ̀fẹ́ olóòtú láàbàṣọ́ òṣìṣà ìlà tàwọn ti àfi tẹ́tẹ̀rẹ̀ wọ́n ti dúdú ọlọ́ọ̀bá yìí dáadáa òun náà ló jẹ àti àánú òun dáadáa tó fi ẹrú tó bá lè fi àtàwọn tó sì wọn kẹrù gbà wọ rẹ lọ́wọ́ mọ̀tà ìgbìlá tàwùbá àbìlí yàtọ̀ ìgbìlá ha kìí ṣe dundunú tó yẹ pé ó ní ti ẹrú tó tún bá ti tàmá níbẹ̀ fàyílà ó sọ hàn látàfẹ́ owó tọ̀ àlùmọ́tẹ́rì nítorí àwọn òfin tí ọlọ́ọ̀bá ń dunú sí tẹ́bí tí wọ́n ń tọ̀wọ́n nínú pé ìtàbà rí àǹfààní pẹ̀ but wọ́n ní ọlọ́ọ̀bá ń dunú dáadáa tó fẹ́ ṣe fẹ́rù ni tó fẹ́rù ṣe dáadáa ní fífún kèé ṣe pé nínú ọlọ́ọ̀bá pé ó ti pa háàdì mọ́ nǹkan kan ní orí ọlọ́ọ̀ tí ọlọ́ọ̀ fẹ́ sàǹfààní ń bẹ́ẹ̀ ọlọ́ọ̀ fẹ́ kèé pé ọlọ́run adùn pé pé dáwọ́ dùn sí pé tabari ìtọ́ tó sàmàlé fún wa tó bá ní sí but inú ọlọ́run ọba kèé sí tó tó tún bẹ́ẹ̀ ní ìyẹn ó mú ọlọ́run ọba sàmàlá ọlọ́run tó jẹ́ wá ní hadith kó títí ni o ó ní gbogbo yín kẹ́ dó ní ọkàn ẹnìkan tẹ̀pẹ́ tẹ̀pẹ́ tó jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run ọba ó kò sí ẹnìkan tí ó sì ní ọlọ́ọ̀bá ní kò sí kankan tó mọ́ láàrin o ìsàlẹ̀ fún ẹ̀ kẹ́ẹ̀sọ pé wo ẹ gbogbo yẹn di arígbẹ̀tì nínú ẹ̀kọ́ ní kankan tó mọ́ lẹ́yìn náà rà tó àánú rẹ̀ rẹ̀ rí gbà ọlọ́run dunú sàánú rẹ̀ ni ọba dunú sàánú rẹ̀ ni kìí sí àbá ọlọ́run adé tó lónìí pé ọlọ́run àbí yá ọlọ́run àǹfààní kan ìdí ìpàdé tó bá ní ọlọ́run ìdí ìjọba àǹfààní máa ọlọ́run ìdí ìjọba ti dè kọ́nà bàbá arábà rẹ̀ ọ̀tẹ̀rẹ̀ wàlá tàdúrúhú màṣíyàtú àlàáfì bó ti jẹ́ pé túbá dáadáa táǹtì àwọn táǹtì láti ọlọ́run ìtẹ̀ láti ọlọ́run wa yẹn òṣàmánìfọ́nà bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ sọ pé ẹ máa tẹ̀ ẹ́ ẹ ti ń tẹ̀ títẹ̀ táǹtì ọlọ́run tó kó nàbà. وقوله صلى الله عليه وسلم هو النبي الذي يلحق الله إلى رجلين ọlọ́run bá ń rẹ́rìn táwọn méjì kan. قد بين النبي صلى الله عليه وسلم في آخر الحديث ولا نبي سلعي níbi ìparí hadithi sábàbà dáàrí ètò pa òrìlòlò ìkọ́ọ̀lì ní yòkọ́ọ̀tìrò àádá ìsẹ̀lélá àtọ̀wàjẹ̀lá eléyìí ń jà tó ní ọ̀tọ̀ náà bá fa ìsẹ̀lẹ̀ wọ́n ti pa ثم يتوب الله على القاتل ọlọ́run máa ń lò wọn forí di ẹni tó pààyàn fàyọ́sì fọ́sí mùsùlùmí fàyọ́kọ́ kìlọ̀ ní ìṣàfihàn láyé àtàwàjẹ́lì òun náà bá tó ń dídà tí bá ń jà sí náà ọba ọ̀pọ̀ náà wàhálà ní kàmáàlì ẹ̀sà àdìlá ilé ìtọ́pa pé dídà tọ́lọ́ ọba ti pé kónú ọ̀sáwájú rahmatì àánú ẹ̀ nífẹ̀ẹ́ làtẹ́jọ́ tó rahmatì àánú ọlọ́run fẹ́ẹ́ àánú ọlọ́run fẹ́ rìkwẹ́sì tó rìkwẹ́sì ọ̀rọ̀ tiwa ẹ mẹ́jọ àwọn abúlé ọlọ́run náà pé mo fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́mọ tí mo fẹ́ béèrè náà tí mo fẹ́ béèrè ẹ mẹ́jọ ọlọ́run rẹ̀ tí bá fa yóò fi mú lọ́wọ́ ní mùsùlùmí lọ́wọ́ ṣàhádà ọlọ́run kọ́ mùsùlùmí nù pẹ̀lú ṣàhádà ọkùnrin ṣèyí tó mọ yẹmúnú lọ́wọ́ aládàáni kankan kọ́ọ̀tì ọlọ́pàá wa sànù bìbìlì yẹn bí islam ọlọ́run kí mọ̀lá islam fàyẹ̀dẹ̀kùlá lẹ́nu jẹ́ ìlẹ́sẹ̀jẹ̀mí à àmì ìlú àwọn ìwà ìjẹ́nà ẹ̀tọ́ báyìí ní wọ́n ti jẹ́nà. nǹkan ìmọ̀lé nǹkan ìmọ̀lé tó gbó wọn wọn tó ṣe kò yẹ̀kó mìíràn àmúhùn àlùmọ̀jì ẹ̀rí láti máa wá nígbà tí bá nípa tó ní ẹ̀dẹ́ ìmọ̀lé ọlọ́run ló ti ní ọ̀dọ̀ rẹ̀ alẹ́ ti tàṣà án nùbọ̀ ìhà èyí tó tó tó ní bùkátà pé kí ó wò wọ́n ṣáà ìbẹ̀lẹ̀ hadith èyí tó jẹ́ ẹ̀rí fún wa níbi àdéhùn yìí ìgbà tó ń lọ́ṣẹ̀ tó lè là ọlọ́ba rẹ̀ àmì ilẹ̀ mọ̀ ọwọ́ sí fàmì ti bá ti àlùkò ẹ̀yẹ ìjà lára àwọn ìròyìn ọlọ́run bá tó jẹ́ ìròyìn ẹ̀sẹ̀ alẹ́ sí lọ́gbọ́tò ẹ̀dá kan kan rọ̀ ẹ̀dá ọlọ́wọ́ tọ́lá eléyìí lára àwọn ọmọlágbọ́ fún ẹ̀ lọ́wọ́ báyìí akọ ìròyìn méjì nínú súnà ní Muhammad ìròyìn kíni ọlọ́run ọdọọdún kàmọ́ wà nínú ọlọ́run ọlọ́run tó máa rẹ̀ nínú tábà rẹ̀ máa rẹ̀ àmọ́ ẹ̀rín tiwa ààbọ̀ ìjọba náà àti ọ̀sán àlà ọ̀sán lọ́wọ́ àyànjẹ́ bí ìjọba náà wà láàárín ọ̀sán àlà ọ̀sán náà. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم ورحمه الله وبركاته tí a máa lé ọmọ ẹgbẹ́ lọ́wọ́ àǹfààní ẹ̀dọ̀kọ́ náà bí wọ́n ti ní yóò mọ̀ sí ọlọ́run náà èyí tí àǹfààní fún un

tàbá túbá túbá ọ̀sán àbálẹ́ fọ́lọ̀ tí a bá sọ pé a máa fẹ́ àní tẹ̀lé tiẹ̀ kó rà bá wọ́n ní ṣé èkó làwọn ibi gbọ́ yé táwọn ti sọ pé ọlọ́run akọ́ni fi ọ́ tó bá ní wọn fi ọ́ ní o èé ṣe torí kọ́ bàbí àjẹwà lẹ́gbẹ́ ìlú àjẹjẹ náà rẹ̀ ìlú àwọ̀ ẹ̀rọ ajẹ́ bí ọ lọ́wọ́ olóògbájú ó kọ́ bá wà kó wá wùkọ́ fi sílẹ̀ náà tó àwọn àmì tó wá wù ọlọ́run kó máa bẹ̀rẹ̀ náà ẹnu kankan là ń lọ́rọ̀ rẹ̀ rírọ̀ rẹ̀ ni ìjọ ń lẹ̀kan àwọn àmì kó bá yẹ kó sọ́nà ó ti rí ọlọ́run náà kó máa bẹ̀rẹ̀ ọlọ́run ti ti dalẹ̀ gbàgbé fún àwọn ọmọ náà bí ìta ìbá ti gbà tí ó fún yàn wọ́n ẹ̀ mọ́ àwọn tó máa ń gbà fún àgbàtọ́rọ̀ dáhùn ti kéwú tọ́jú ọ̀sán wọn náà wọ́n ti máa gbà wọlé bẹ́ẹ̀ tó lè máa ń gbé tabutẹ́ ń là pa yẹ máa ń tẹ́ta àpá. Àwọn máa ń wà lẹ́yìn rẹ̀ nígbà náà. Ṣé wàá máa ń lórí rẹ̀?

sẹ́kọ́nà ọba ti tẹ́lẹ̀ tẹ́ka lórí ti kìyà yẹn ni iná táyé lélẹ́ yìí tọ́mì yẹn dá ìtọ́lọ́ ń ṣe fún ọ̀dọ̀rọ̀ yìí wọ́n lè ti báwa náà káwọn yẹn dáná yàtàlẹ̀ fún wa kó sọ sí wọn àbí ẹ̀kọ́ kò sí ìyọnu ọlọ́run mi náà jáde náà ìyọnu tó ìgbẹ́ tó tẹ́jú òdá mi. Ànábì sallallahu alaihi wasallam bẹ́yà ń sin ní gbogbo ohun tánàbà ń kí kó tó sálámà anábì Allahumma inni a'udhu bika àdábì adhabil qabr wa a'udhu bika àdábì adhabi jahannam ọlọ́run ìyá sàárè mọ́ fi jẹ ní ohun tánàbà ọlọ́run anábì Muhammad ìyá náà jẹ́ ànábì mọ́ fi jẹ ní anábì nùbá náà níwọ̀ anábì Allahumma inni as'aluka àjẹ́nà ọlọ́run àjẹ́nà ìmútàlì jẹ́nà rẹ̀ wà lẹ́bí yíwá o alẹ́bí bọ́kítà ọlọ́run àjẹ́nà alẹ́bí ni ẹ̀ẹ́dẹ́rẹ̀ àjẹ́nà ẹ̀ẹ́tọ́rọ̀ àjẹ́nà lọ́dọ̀ ọlọ́run ẹ̀tọ́rọ̀ rẹ̀ alẹ́bí ló bíbá wọ́n ti wò nítọ́rọ̀ rẹ̀ tí bá wọn kó fi ọtí àti pé èyí mọ́ sọ gbogbo pàpẹ́ súnfí ẹ̀sìn ọ̀pọ̀ ni wọ́n tẹ̀lọ́mọ̀ àtàlẹ́bí ànẹ́bí tó ń wí ni pé ẹ̀tọ́rọ̀ àìjẹ́ ọ̀dọ̀ ọlọ́run ọba kọ́tà ànẹ́bí lọ pé fún àìjẹ́ náà ìdáwọ̀sílẹ̀ ìtàlẹ́bí ìgbé kásọ àlìjẹ́nà sí àníbi ní tó ga jùmú àlìjẹ́nà fìdóòsì yẹn tọrọ àníbi tó gbé fìdóòsì òun ló ga jùmú àlìjẹ́nà gbogbo tí ẹ máa ń jẹ tí ẹ máa ń mú tọ́lọ̀ bá rọ̀ nínú àlìjẹ́nà ni ibi fìdóòsì inú fìdóòsì gírí níbi ẹni tọ́ọ̀sì wọn. mo lè jáde sí ẹ̀rẹ́ ìtọ́ra àforíjì tẹ́lẹ̀ wá àlìjẹ́nà bá gbogbo yìí sí màtí tẹ́lẹ̀ ò

Ah! ẹwọ́n ní fẹ́ni ní ìwà láì wọ́n náà sọ́lá bí àwọn náà ni kí ló ẹ̀dá kọ́tọ́ bẹ́ẹ̀ àlàáfíà náà ni nítorí pé nínú ẹ̀rọ kò ní ìgbà mi ní ìdí kan mọ́ àlàáfíà ni tọ́wọ́ bá sọ àlàáfíà fún tán àwọn ọkọ rẹ̀ tí ó tíráàbù ti ń gbé gẹ̀gẹ́ bọ́ sí ìjọba ara ti gbé tọ́ ọkọ̀ mi ti ń lò lù bọ́ọ̀lù jọ́kejì tó kọ́ lọ sí lọ́dún jọ́kejì tó kọ́ lọ sí lọ́dún so ilé ẹ̀rọ ẹgbẹ́ kò nígbà tó mi ìyẹn ò ní ilé bùkátà lọ́nà bí ọ̀nà ilé ìkẹ́lú káàkiri mo ti lè so àmọ̀tọ̀ wọn ní ká àmọ̀tọ̀ wọn náà ni ní ti máa ń wọ ọ̀nà tọ́ tí ó bá ti di ẹ̀kọ̀mọ́ ẹ̀kọ̀mọ́ etí ìsìlámù kan fẹ́ ẹ́ àdébìtọ́ bí wọ́n hàn wà lọ́sẹ̀ náà ló sọ̀rọ̀ àdébìtọ́ lọ́gbọ́gbọ́ àìsí fẹ́ ni pé kéèyàn máa kọ́ wá ẹ̀ pé ìmọ̀ ẹ̀yẹ ìfẹ́ fún bá níbi ọ̀dà ẹ̀yẹ má pẹ̀lẹ́ wá ọlọ́run bá ti jẹ́ ọ̀dọ́ rẹ̀ èyí bí á ti jẹ́ ọ̀dọ́ rẹ̀ ẹnìkan máa ń tó àdìjẹ́ bá ní ìkàtọ̀ àdìjẹ́ náà bí àdébì ní ẹ̀tọ́ láti pàdé Muhammad tó máa tó àjẹ́nà ó ní Allahumma inni àtàkà àjẹ́nà ọlọ́wọ́ èyí tó àjẹ́nà lọ́rẹ́ ọ kúlù ha kàdà tó ọ̀dù ha kàdà wà lọ́wọ́ ha kàdà àjẹ́nà ní sọ̀rọ̀ yìí mo fẹ́ kó fún òtún báyìí láti ìyà yìí lọ́yún mo fẹ́ kó fẹ̀ láti ìyà yìí lọ́fà mọ́tà ní bọ́lọ̀ tó fẹ́ rí àlẹ́sọ̀rọ̀ ọ̀sọ́lá àtẹ́jùnú náà kí ẹ mọ́tà ní ìyàgbá ayé tọ́nà ọ̀fẹ́ lọ ẹ ọlọ́run tó mọ́tò fún mi wọn mọ́tò wọn ní àwọn tí wọn lọ́wọ́ mọ́tò fún wa lé ẹnu ọbẹ̀ ti dàpọ̀ náà tí wọ́n kọ́ bẹ́ẹ̀ kọ́ ẹ̀kọ́ wọn fẹ́ sàlẹ̀ tọ́ wọn fẹ́ sàwọn náà lẹ́sẹ̀ mẹ́rin lọ fún mi ọ̀rọ̀ wúlò ní wa ọlọ́run fẹ́ sàwọn náà tí wọ́n ti tọ́

àmọ́ gbogbo sábà tó ọlọ́mọ ẹ̀yà mọ̀ lọ́wọ́ ẹ̀yà máa ń ti sọ̀rọ̀ àlìjẹ́nà àbáríkà ẹlòmí gbogbo àbáṣọ ti láyé kò yẹ mẹ́ta àlìjẹ́nà o lọ yóò wá máa dá máa mọ ẹ̀rọ kọ̀ọ̀kan àwọn ọmọ mi dàpọ̀ ti sẹ́ ti wọ́n lábàá ẹ̀ka ọmọ jẹ́ lọ́wọ́ Islam dàpọ̀ àbúláì náà wọ́n lọ́wọ́ méjìlá lẹ́nu yóò sára ní wí ó lè lo ọgbọ̀tẹ́jú lẹ́gbẹ̀ẹ́ láì kí ló dé ìtọ̀ àwọn ẹ̀rọ ọ̀sán ìwọ́n lọ́gbẹ́ méjìlá yìí sábọ̀ maria mara ń gbẹ̀lẹ̀ ọmọ gbogbo àwọn ọmọ ìbá ta sọ̀rọ̀ jẹ́kànjọ́ ma má jẹ́ jẹ́ ma gbọ́ ọ̀sẹ̀ lọ má jẹ́ orí ìbánijẹ́ lé ọkọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ máa ń dúró sí ọmọ rẹ̀ náà tó wá jẹ́ ilé náà máa tó olúwo lérí àbùlàbá ní gbogbo àwọn àti àdíkàmọ̀tọ̀ máa ń wá o káwọ̀tọ̀ máa ẹmẹ́kì àwọn ìgbà pé oríire àdìkìyàmà ó tó lé pé ẹnìkan lọ bá ṣe sọ̀rọ̀ bá wà lọ sọ́lọ́ níwà nẹ́bí àjọ àti ọdún máa ń ṣe ti gọ̀dù lórí òjì ẹ̀ lágbára ní ó gbẹ̀ ànábì bá ń sọ wá jẹ kálọ̀ wọ́n fi àkírọ̀ sí wàkínà ọ̀tá ọ̀tá dáadáa táyé ọlọ́run dáadáa táyé tó yẹ lásìkò ìgbìmọ̀ ìrọ̀lọ́ gbogbo dáadáa tàbí kíámà tẹ̀lú ìrọ̀lọ́ mọ́jẹ wọn náà àbí àpàdé sọmọ ẹ̀kùn nọ́mbà 2 wáyé kò sọ́dọ̀ fún wa. ní ìlàkẹ́ sọ̀rọ̀ nípa wípé ìdájí ìmọ̀ ìgbà tí mo fi

máa lámì káfíò káfíò káfọ̀ kọ́ ìdà ni kí gbogbo ẹni tí ò bá ti tètè ní ètò èlò ló náà kọ́ra ìlú mi gbé lórí mídíà tó o bá ti ṣe ebi àtàkùnkẹ́ni tí ọba tí ọba tí gbà kau lé mídíà ní tọ́gbà bẹ́ẹ̀ fún ọmọ nàìjíríà ó ní wọ́n ti máa ń lò wọ́n ṣé ìbára ẹni tó kó sí kúkúrú ẹni yìí kó sí kúkúrú ìyẹn lè pèrè kéfì àmọ́ ọ̀nà dín ṣe gbogbo alára tú ara lẹ̀ pé káwọn pèrè ní kéfì òun tó kẹ́kẹ́ kéèyàn tó lè pèrè kéfì rí mo já èyí lè ṣiṣẹ́ kúkúrú kó má ṣe kéde yìí ó mọ̀ jáde bèrè lẹ́sà kúrò lọ wá kọ́ àfẹ́ kúkúrú káàfẹ́ kì í ti gbọ́dọ̀ tó ṣe ẹ́ bẹ́ẹ̀ náà ṣírkù náà kọ́lá tí káàkiri ṣe ní gbogbo ẹgbẹ́ kó ṣe bí jẹba ilẹ̀ pẹ̀lú mọ̀tẹ́lẹ̀ kọ́ ìdá náà àbá àdúgbò kan náà ṣàlàyé lórí ẹ̀ ìyẹn tó bí sàárè mọ́sálá bí sàárè wòlíì ọlọ́ wà gbọ́ bẹ́ẹ̀ ó yẹn náà fi láti bí sàárè wọn bẹ̀rẹ̀ wá dúrà yìí kí ni ṣe o kí ni ṣe o kí làwọn ní ṣe o ṣírík ní ibi sàárè nínú àwọn ibi sàárè ọmọdé láyé máa fi tó ibi sàárè láyé ẹ̀ẹ́sẹ̀ nǹkan yẹ olóògbèdì nígbà àfáà fún pé má yàrá bẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ nínú èyí tẹ̀ǹtẹ̀ yìí kí ló ní tọ́jú ibi sàárè tọ́ọ̀tún wá ń ti báyìí kí ló kó sí wù ẹ́ tó kó sí ṣíríkì á ẹ̀ ń fi ààyè wọn tààrí wọn yìí èyí tí ń sàtẹ̀lẹ̀ lọ sí ọ̀dọ̀ náà pé bí bá pè wọ́n níbi bá pè ọlọ́run níbi ààyè orí ọlọ́run yìí tó dẹ́rẹ́ yìí tó dàmí lóhùn bẹ́ẹ̀ tí ń fi àníyàn tó wọ́n fi ṣe tí wọ́n mà àbọ̀ nìyẹn tí òkúkọ wọn yára pé á ah, iṣẹ́ òun jọ sọ bẹ́ẹ̀ máa wò bá wọn kékeré yìí ó jọ kékeré ló sọ ẹ̀kejì tí ó sáwọn gọ́ọ̀mẹ̀ ṣe lẹ́gbà fún ọmọ wá fún ààfin kúfùrù káàkiri kìí ti gbogbo ẹgbẹ́ báyìí kó ṣe kúfùrù àbó ṣe ṣíríkù àbó ṣe títí àlẹ́gbẹ̀rẹ̀ ẹgbẹ̀rún kan wọ̀nyí fún àkẹrẹ wọn ó ṣe ṣe wọ́n tó ṣe ẹ̀mọ́ pé nǹkan tó ń gẹ́gẹ́ mọ̀ pé nǹkan yìí kí ni ṣe ìfi àwọn tó wù ní ọmọ àdìgbèrè ní wọ̀nyí iṣẹ́ tó tẹ́lẹ̀ nílò tọ́ iṣẹ́ mọ́ṣílùkù ni sáàtù ẹ̀fẹ̀kẹ́ náà bóyá kò tí ẹ̀rọ kò dá ṣe bí ọ̀pọ̀lọpọ̀ wá náà ṣe mọ̀ pé kí ní yìí kò dá fẹ́ràn pé wọ́n ní ọlọ́ọ̀ni bá náà ṣe mọ̀ náà nìkí náà ṣe tẹ́lẹ̀ náà bá ṣe mọ̀ náà ibi tọ́wọ́ ní bẹ́ẹ̀ alájú ẹ̀ ti dé lónìí àwọn sẹ́tẹ̀ ń bẹ́ẹ̀ àwọn sẹ́tẹ̀ ń bẹ́ẹ̀ lùmí ya dábí ọ̀yátọ́ dábí ọ̀yátọ́ dábí ọ̀yájú ìlú dábí káìlú àwọn tí ń bẹ́ tí láàrọ̀ láàrọ̀ ọ̀rọ̀ tààrù òtẹ́ ẹ̀gbọ́ ìdáyé tó wá sí bọ́yá kó mà tó tó kíká tó kílá bájá kó sínú kúkú àwọn ìran àṣòro ìwádìí sọ̀rọ̀ àná àwọn afọ́nà sára ya gbọ́ ọ̀rọ̀ ṣòro tó lé ṣòro tó pé tá rẹ̀ àwọn ọgbọ́ àwọn ọ̀wá lé àwọn tá aláwọn kankan tó lè kọ̀ fún wa lára ẹni tó jẹ́ pé kékeré àyíkò ní àpẹẹrẹ òbí díà àwọn kí ní ẹ̀pọ̀ tó ẹ̀ ní kò túmọ̀ rẹ̀ rá orílẹ̀ ẹ̀rọ yóò kàn mú kọ́ ìdá àwọn àfà ní àtúndì kò jìnnì lẹ́sẹ̀ àwọn ọmọ ìlànà káàbí ó káàbí ọwọ́ káàbí ọwọ́ ọ̀sẹ̀ lọ́wọ́já òun ló pọ̀ sílẹ̀ lẹ́ẹ̀kan láti kọ báyìí kí ló gbé ìlọ́rọ̀ rẹ kí ló gbé ìlọ́rọ̀ rẹ ẹ̀rọ ìgbàtà àpapọ̀ àtàkẹ́ bèrè bèrè lọ́wọ́ rẹ̀ àwọn lè mú sáà àríwú sálá fún ọmọ kan ẹ̀rọ ìgbàtà àpapọ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ láti ìbàdàn ni kí làwọn gbé lọ́dọ̀ rẹ kí làwọn gbé lọ́dọ̀ rẹ ìfọ́sì gbé lọ́dọ̀ rẹ kí làwọn gbé lọ́dọ̀ rẹ ẹ̀ẹ́ àwọn gbé ní à mùsùlùmí náà jákò lórí fóònù mi ìtí òsì tí ó fẹ́ fún pé olókùnkùn bàbá àgbègbè mi wọ́n máa ń lámú yóò káàkiri àbá ìbẹ́ ẹ̀jì àwọn ọmọ náà àbẹ̀rù ọ̀rẹ́dá tó kọ́lé àtàwọn ọmọ ẹni tọ́ ẹni tí ń béèrè béèrè lọ́wọ́ rẹ tọ́ mẹ́rin yẹn pé kò lè ṣe ọwọ́ àkọ́ ìbẹ́ ẹ̀kọ́ sọ káàdì ẹ̀kọ́ àwọn méjì gèbè nílò sọ lọ́dọ̀ rẹ̀ ìbẹ́ ẹ̀kọ́ sọ ayé fún ni ká bó ṣe pàtì kílò lọ́wọ́ méjì apply rẹ̀ níbi bídíà ìwọ ọlọ́pẹ́ lọ́wọ́já yẹn bídíà ni ọ̀pẹ́ lọ́wọ́já lọ́ bídíà báyìí à ń sá mọ̀tẹ́rẹ̀ ẹ̀yìn àti kó níbi àkídà bóyá lẹ́dà mọ́láwọ̀ yorùbá fírù àkídà àwọn tàbí kéré ìfọ́lọ́pọ̀ sàmàlà wa kí wọ́n sí ni ok Yára ló wọ̀ná. Ẹni tí ní méjì ọdún máa lọ ọdún lọ ọdún àwùjọ àwọn ọlọ́. Ọya máa gbé lọ́dọ̀ ọgbọ́. Agbájá tí ò kó sí ìtọ́ ìlọ́pẹ̀ ní sọ ìlú àpá tí ẹ̀mà ti rí ọmọ ìpapà lábẹ́lẹ̀ ń wo ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ sọ dáná àwọn lọ́wọ́ ní bí i jàlábíà làwọn máa ń wò wọ́n wò tí wọ́n tẹ́sì bí kóra kúrú báyìí ó ti gẹ́gẹ́ jàlábíà ibi jàlábíà ti tẹ́lẹ̀ bí ó sì wọ̀ níbi ìkọ́lẹ̀ nítorí ẹni tó sẹ́ni méjì mẹ́ kárẹ́ ti rọ́pù dá àdìgbò sọ àwùsá àwọn ọ̀yà inú àwọn agbádá ìrìn àgbádá pẹ̀lú ọba tó wọ́ nípa owó rẹ̀ bá ká ẹ̀ẹ́dẹ̀kejì ẹni ìmọ́kùn tí ń sọ fún wa pé ìwọ́n ni mọ́sẹ̀mọ̀lúdì ìwọ́n mọ́kàdà lẹ́nu ẹni mọ́ká ìlú ẹni bá ń sa alẹ́kíun lẹ́yìn rẹ̀ ah, alẹ́kíun lẹ́yìn rẹ̀ alẹ́kíun lẹ́yìn rẹ̀ káà bá fẹ́ kíun lẹ́yìn rẹ̀ afẹ́fẹ́ afẹ́fẹ́ pọ́nìṣì ẹ̀yìn gbàgbé wọn sọ tàdé tí ó wọ́n bá sì sí bá ní wọ́n sọ pé àìkírun rẹ̀ lẹ́yìn wọn ó ní túmọ̀ tí ó, sí àríwọ́lá ah, tí wọ́n láyé ọ̀tà ìbá bàtẹ́ lẹ́yìn ni máa gbọ́ ní ọjọ́ fọ́nbà fọ́nbà láyé rẹ̀ wọ́tọ̀ ẹnu wọ́tọ̀ dẹ́kọ̀ wà ní bless ọ̀wọ̀n fálù ibi tó wà ọ̀wà fálù ọ̀ọ̀ nípa gbẹ́gbẹ́ ọ̀wà nípa ọ̀gbẹ́ tó gbé ọ̀bí àjẹ́ rẹ̀ ni o inú ẹni ìyẹn pẹ̀lú tó kó sí òun ni kò ní kí ẹ má tún lẹ́yìn rẹ̀ èyàn ti máa ń tún lẹ́yìn ẹ̀dẹ́gbẹ́ ó lè jẹ́ lẹ́sìn ìfọ̀kúnná ah, bẹ́ẹ̀ni yìí ṣe kú bóyá so yóò bá fi lè yọ ọba fún mọ́tà sí yìí ó lè kọ́ àyàn kó lẹ́yìn mi o tẹ́wẹ́ ní à ah, yóò sì gbà tó bá lè ṣe yìí àwọn ẹgbẹ́ kò ní gidi nìkan èyàn lè ṣàlàyé fún yóò máa ń lọ gbọ́ bọ̀t kò ní kí èyàn máa tún lẹ́yìn rẹ̀ kọ́dà kó máa kà á ṣùgbọ́n tẹ̀lé ẹ̀lẹ́ kà á ni àwọn gbọ́dá ń ka àdá lẹ́nu tí ò bá ti sọ́rí wọ́n sọ́rọ̀ àlẹ́lù ló ká òun ni wọ́n di ẹ̀bá mú yìí kí n kíró wáyé olóògbé lásán ló ká àlẹ́lù ló gbé èyí ò ní ká máa fi hàn lẹ́yìn rẹ̀ tó kò sí inú fúfúrú àyàfi tá a bá rí bò mí ìmọ̀mù tó tó dédé dáadáa jù lọ òun ni kálá lè fi tápò lẹ́yìn rẹ̀ lálẹ́ kẹta ẹlẹ́kẹta onídé onáà sáré bẹ́ẹ̀ láàbá a irú ẹni yẹn wọ́n ó lè ní ṣúwà lọ́wọ́ ẹ̀lọ kókún gbogbo àfáàgùn ní ọgbà láyé kí ẹni kàdà lélu torí kí ni ẹwà lọ́gbà ọmọ dábẹ́ ẹ̀wọ̀n ọmọdé ẹ̀mà kàdà lélu lọ́wọ́ ẹni tẹ́yìn ṣúwẹ́ ẹni bá bá fi ilẹ̀ pé náà ẹni kàdà ẹni bá kàdà lélu kọ́dà bòrú bí wọn tó ń bẹ̀rù àà kò sẹ́ tó bẹ̀ náà tó kọjá lọ ṣúwẹ́ ẹni tẹ́yìn ṣúwẹ́ ẹni bá àbí ká gbìyànjú ká sàlàyé ká náà pè ní àlìáàlìmù ó yẹ káyà mọ́tò máa rẹ̀ kó tààlà àbá àwọn yóò máa àbá lónìí yìí tí àbá àbá àbá wá jí sọ́dọ̀ ọ̀dọ̀ àbá mi nà ìjà àfá àfá àfá hàn ó láwọn kọ́lì táwù láàrin yẹn fún ìgbéjà ẹ̀lẹ́ yìí àfá ní kéèké fún lórí kéwù àwọn bá ti lórí kéwù láti lórí quality dáre lára àpá innama yakhsha Allaha min ibadihi al-ulama ọlọ́run wọ́n tó bá dé ọlọ́run láwọn tí ó jẹ́ àpá lọ́dọ̀ ọlọ́run nǹkan táàrin tó lọ́wọ́ ni ìpínlẹ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́run agbọ̀rọ̀ rí pé quality dáre lára àpá ní pé kó bẹ̀rẹ̀ ọlọ́run ìtumọ̀ bẹ̀rẹ̀ ọlọ́run pé yóò tó pé ìbẹ̀rẹ̀ ọlọ́run pé tèyí ọlọ́run mẹ́tẹ̀yí ọlọ́run náà tó bẹ̀rẹ̀ ọlọ́run bá fẹ́ẹ̀lú màmúrọ̀ ọ̀tọ̀ ìtọ́jú bẹ́ẹ̀ lọ́wọ́ àlùkò ìlú tókè ẹni tó lè jẹ́ àfà àdúgbò wọn tókè ọlọ́pọ̀ bẹ́ẹ̀ alẹ́sọ̀lọ́wọ́ alẹ́sọ̀lọ́ alẹ́sọ̀lọ́ alẹ́sọ̀lọ́ anẹ́bílá àwọn anẹ́bí ọlọ́run àwọn àfà anẹ́bí ọgbọ́n anẹ́bí ọlọ́run anẹ́bí wá kí àrẹ̀gbẹ̀ ẹwà ọ̀rọ̀ àwọn àfà ọlọ́run tààrà wọlé àwọn àfà ọkọ̀ kàdí sí lọ́rọ̀ ẹgbọ́n ọ̀rọ̀ ìrẹ̀lẹ́ àwọn àfà ẹgbẹ́ tó máa pẹ́ nígbà anẹ́bí ọlọ́run

wọ́n tí wá fi sí àwọn sínú ẹlẹ́lógé táwọn bá ti ẹgbẹ́ fún afáwádé ọbọ̀lẹ̀lẹ́ ọ̀kadà owó tí òṣọ́ àmà tí sọ́wọ́ tẹ́ntì bá owó wọn tí wọ́n láti ayà ẹ̀ yóò bí wọ́n àfáwọn ẹ yọkù 10,000 mú wọ́n ti gé àfẹ́ ilé bí lọ́rọ́kadà àwọn ẹ̀kọ́ ń bọ̀ wọ́n tí wá fi 20,000 sí ìrìn gírí rẹ̀ àkọ́bà tó kọ́ bọ́ọ̀sì bọ́ọ̀sì bọ́ọ̀sì lé fáwọn ọmọdé kéwú òun kọ́ nínú mẹ́sà àwọn ẹ̀kọ́ ó wá dé ẹ̀rọ lè fi sẹ́wọ́n tó àbálẹ̀ kan náà ṣe é sí àìrà fún ọlọ́wọ́ ẹjọ́ kọ́rẹ́ ni ó ṣẹ́gẹ́ ti sáà mílẹ̀ kọ́sẹ́ sọ́rọ̀ alẹ́bí ni ìtajú lọ́dọ̀ ọmọ alẹ́ ẹ̀rì alọ́nà ìmọ̀ni kí ni mọ̀ náà alẹ́kìtàbù sunna sàrátù wíkọ́ nǹkan méjì náà lẹ́sílẹ̀ tẹ́lẹ̀ lọ́rin nǹkan méjì náà lẹ́ ìtàbù àtúnà alẹ́bí ẹ̀rẹ́ kejì wàtàkùwà ẹgbẹ́ àdàbẹ̀ ìgbìyànjú ẹ̀ nìyí ẹ̀yìn afá ẹ̀jẹ̀ ìjogún lọ́la ní Muhammad nìyẹn sallallahu alaihi wasallam ẹ̀jogún wọn dá ẹ̀jogún náà kàlẹ́ o wà sunna ẹ̀jogún àti wal amalu bihima ẹgbẹ́ wọn lọ bí i àti alájà àti alájà bọ̀dá alájì tẹ́lẹ́kọ̀ tẹ́yí kánù ẹni kìí tó mọ́ bọ́dá alájì kìí tó mọ́ ká lọ́wọ́ pẹ̀lú bọ́dá alájì wọ́n bọ́dá alájì láyé àwọn ti bọ̀dá àpá lọ́wọ́ bọ̀dá àpá lẹ́gbà fún wa ọlọ́wọ́n ká mọ́ wa kí ló ti àlùkùnúùsù àlùkùnúùsù lára àwọn àdúrà tàbí sọ́nà tó kalẹ̀ fún wa ìgbàwó náà nígbà tàbá tí wọ́n náà

but àwọn náà wọ̀ ẹ̀rí kan tó ń gbára lé but àwọn ẹ̀rí yẹn tó ń sábò ilẹ̀ rẹ̀ wọ́n ní àpapọ̀ sí wọ́n ló ka kùnú oṣù kan oṣù kan kìí ṣe ìrún oṣù ní ìkàlẹ̀ ti ka kùnú alẹ́kàámi lọ́kàtí máa ń lò náà alẹ́kàámi àṣùbà alẹ́kàámi àyílà alẹ́kàámi àṣàbì alẹ́kàámi àkúrí alẹ́kàámi ìṣàlẹ̀ alẹ́kàámi sọ̀rọ̀ àtúntúmọ̀ àmọ́ gbà wo láwọn kà á níbi àwọn àwọn tó kú yàtọ̀ sí wítìrì wítìrì gbogbo àgbà tí wítìrì kà lóṣù àmọ́bí àwọn olóòkú ẹ̀yìndàna wà sí lámàká bóyá àwọn mùsùlùmí lábójúrí tí wọ́n fi àjẹ àwọn mùsùlùmí nìkan kan nísìnyí wọ́n fi àjẹ mùsùlùmí nìkan àwọn wà ní kápá láti káàkiri ká lọ bẹ̀ kí láwọn fi ràn lọ́wọ́ alùpùpù sí lámàká wọ́n ká lùpùpù ẹ̀sàbí àbáwọn mùsùlùmí wọn dúró kẹ́nìkan lọ àlákà àwọn gbèbèrè so ní tó bá fi lè mú wa kà á níbi àṣùbà àbùkà ní àrílà àbùkà ní alásàrí àbùkà ní àdìkábà عليك بقى عليك بقى الله تعالى الصواب سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك